الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسمعكم الله وبعلا نجلو أترى إكياتي يفعل فاوى أكبر كل فاوى كل شكاوى النبي ومحمد صلى الله عليه وسلم إكياتي الله وبعلا بنات أمراني لك أمران صحابة عليك àmìlẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kùsànú àwọn náà kùláwọn òbí wa tàwọn alfáà wa tàwọn ọ̀gá wa gbogbo àwa jama lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá fàánú ẹ̀yí wa kú láyé dálkì àmà kíra tá fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní ó náà ni Sahih Buhari ti Imam Buhari tó ń kọ́ wa gbogbo ètò ìgbésí ayé wa tẹ́gbà jìrì ayé dálkì àmà kìtàbù sáńkàlọ́ ni kìtàbù gbòyò àlámàrí nípa ọ̀rọ̀ títàríra àwọn ṣòwò báàbù ma zúkira fi aswak àmà ma zúkira fi aswak báàbù tí ń sọ̀rọ̀ ń pa ọjà bá ti ma bí lọ́jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti 2120 lábẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ yìí حدثنا آدم بن أبي إياس حدثنا عن أميد طويل عن أنس بن مالك رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم في السوق النبي وعن نجان جوكا كان رجل يا أبا القاسم أنا أقول بابا يا بابا القاسم بابا القاسم هو فالتفت إليه النبي صلى الله عليه وسلم النبي وعن كوين الذي داون في بابا القاسم فقال إنما أدعو هذا ونعيكم فيه abu kasim sai ka mun baba kasim bai mun kure fa kana nabi sallallahu alaihi wasallam sai ka sammu bi ismi as qawmi lo ko da sai lo qawmi wala taqannu bi kunyati ay ma lo afda ala premier ma lo o di ta da babi ma je kasim ma kun ya ba kasim o di wa babu baz rahimahullah ان هذا في حياته والله تعالى عالم وما داك مجلف بسلاهين حدثنا مالك ابن اسماعيل حدثنا زهير انا عميد انا انس رضي الله عنه جاء رجل بالبقين يا ابا القاسم رفقت اليه النبي صلى الله عليه وسلم فلم آنيك قال سموا باسمي ولا تكنوا بكنيتي سلام صلى الله عليه وسلم وقال سيدنا أنس ni arákùnrin kan tí arákùnrin kan ní bàkẹ́ ìbàkẹ́ èyí lọ́sí àwọn sàábé sí kò jìnà sí mẹ́sájà ní islam madina ọdún a ní sókò jibril gẹ́gẹ́ kan bẹ̀ so àdébìsí ara wọn bẹ arákùnrin bá pé يا أبا القاسم أبي واقعي أجد في هذه وضعي فقال لا لم أعنيك أيكم ممكن يا رسول الله قال ثم باسم إما تهوي لوك إما سوق مي إما لو أدفني أديوا والله تعالى عالم حديث 2122 حدثنا علي بن عبد الله حدثنا سفيان عن عبيد الله عن أبي يزيد عن ناس بن جبير بن متعم عن أبي هريرة رضي الله عنه الدوسي رضي الله عنه قال ما سيدنا أبو هريرة الدوسي اجمع الدوسي على تسمع الدوسي أبو هريرة الدوسي اجمع له مني ابن مبيت مني àbúrò rírà dúsí tó bẹ́ sọ fún wa ní eré náà ẹ̀ṣọ́ aráàlú ẹ̀dì ìlú sí ní àbúrò rírà ní jẹ́ dúsí ọdí ẹ̀yìn ẹni kọ́ gba ìsìlámù lórí ẹ̀ tí kọ́ tí ló kọ́ rẹ̀ sí Abdulrasheed ah, ah. ìmọ̀ ẹ̀mọ̀ fún ẹ̀tí wá tó lọ lé báyìí fa alẹ́bí ìsìlámù láàrin jàwọn ti kúrúkọ rẹ̀ ọmọ pé ya abel kasim ọmọ kasim o wọ́n bí wá wẹ̀yìn tó kára bí ní ẹgbẹ́ abel kasim wọ́n náà ayé kí mo ń pè ẹni bẹ́ẹ̀ mo ń pè ẹbí ni ẹ máa sọ ráyín ló kọ mi muhammad ahmed ó kọ mi ni ẹ máa pè ọjà pé mi ẹ máa mẹ́ pè ráyín abel kasim ó di ó bàdé ó ń ṣe ti dálẹ̀ yẹn ó ti kí ẹni bí òfin ló ń pè ní ó di báàbù ń bá ẹ̀sùn wọn sọ pé nígbà sáré yìí wà láyé nìyẹn wọ́n ti kó láyé èyí lè sọ mọ́ ẹ̀sùn ẹ̀sùn máa pè ní bàbá kọ́ọ̀tù ó ti yé wa wallahu ta'ala náà. ina wilo alif 2122 حدثنا علي بن عبد الله حدثنا سفيان انا عبيد الله النافع ابن جبير ابن متعم عن أبي هريرة رضي الله عنه الدوسي آه، كنا قلت عليه زمين آه، قال أولايك قال خرج النبي صلى الله عليه وسلم عن طائبة النهار النبي صلى الله عليه وسلم قال لي يوسف جوكر لا يكلمني ولا أكلمه قال لي مقتليني كما سورة منه بصور أبو هريرة رضي الله عنه àwọn ọdún mẹ́ta tó lò pẹ̀lú ànábì sẹ̀sẹ̀lẹ̀ pé gbà Khaybar lọ́wọ́ Madina ará àdúgbò àwọn yẹn ló ti gba ìsìlámù láti lù wọn pé ti fẹ́ ìlú tí a fà dákọ̀ ó di wa àmà ọdún mẹ́ta tó lò pẹ̀lú ànábì sẹ̀sẹ̀lẹ̀ kò yàgò pẹ̀lú ànábì sẹ̀sẹ̀lẹ̀ sọdún mẹ́ta yẹn ó ju eighty years ẹlòmí tó ní kọ́lá mùsùlùm lọ ó di yé wa bó ṣe rí nìyí ó wá ní kọ́lá mùsùlùm kò bá mi sọ̀rọ̀ mí náà bọ̀ sọ akẹ́ tẹ̀lé ra wọn ata ata sok ní kudai kainuka bí wá débi ọjà àwọn bá ní kainuka jalasa bí fina baitul fatima ajẹ́bẹ̀ẹ́ lórí ilé fatima ọmọ rẹ̀ ló bá jókòó ní gbangba lé fatima قال أسمى لقعون أسمى لقع ابن قوم مامي ابن قوم كي يعني حسن أتي حسين أسمى أشياء بارك قبل الجميع ظننت أنها تلبسه خخابا بارك بياس سيدة فاطمة يوم وان كجو في كون الإسلام قوة بكبي الكنباني أو تغسله أبي يفوى الكنباني فجاء يسند حتى أنقعه وقبله ما ينبه جنسبه يسيو في وعد من بسلم أتني سواسو أنبي أنبي واكيته قال اللهم أبدبه وحبب من يحبه روبه نفي ومهي جنك بقبضوا نفي نفي حسن جنك بقبضوا نفي أوديوا والله تعالى أعلم ọmọ ẹgbẹ́ ọjà bàbá ní kíkí ni láàrin ìjà ẹgbẹ́ náà nílé Fatima radiyallahu anha قال سفيان عن عبيد الله أخبرني أنه رأى نافع بن جبير أوتر بركعته ọmọ adọ́ Sufyan ọmọ Ubaydillah ọkọ̀lú ìmọ̀rí ní ọgbọ́n láti bá pé òun rí náà fi ọmọ jubail كمان 2123 حدثنا إبراهيم عن منذر ابن منذر حدثنا أبو دمرة حدثنا موسى عن نافع حدثنا ابن عمر أنهم كانوا يشترون طعام من الرقاب على أهد رسول الله فيبيع عليهم من من يمنع من يمنع أن يبيع حيث اشتراه حتى ينقلونه حيث يباع الطعام واسنا ابن عمر أنهم قالوا يشترون الطعام من ركبان وما راون جي أنا وزمان كنت جبرة تكو وما راون جي لدوا وما راون جي بيجي على أهد رسول الله صلى الله فيبقى يبعث إليهم من يمنعهم أن يبيعه أن يبيعه وأيسر سراه أبي وانا يسمتاره تاو باسي راو جيه دليل هو تتا هو راو لبنا هو تبقى يوم جيه واسكو دليل هو تتا مي وانا راو ẹbá ara oúnjẹ ọdún àwọn ará oko ẹgbẹ́ ikú omi ṣe ẹ má tàn níbi jẹ́ ti ráyìn ẹ Islam kí ló fà torí wọ́n ra oúnjẹ wọ́n ra ọjà lọ́wọ́ àwọn ará oko nìsí tó bí ọjọ́ ìrajà níbi two thousand naira ẹ̀rẹ̀ tí wọ́n ń tà ní three thousand ń tà ní four thousand tí ó kiri gẹ́gẹ́ sí ọkàn rẹ̀ gbà èmi tí mo roko gan tí mo tí mo ṣe gbogbo ẹ̀ èmi mo jẹ́ ní lérè ó dé wa ẹ̀rọ àwọn tó ń ta tomatoes yìí níta láàrin an hour price dey change price dey wọ́n fóònù ni o bára kìíní kan ni o wà ní price dey tomato dey change nígbà fi one thousand lady nígbà fi kẹ́lẹ́kẹ́lẹ́ kan lady wọ́n tẹ̀ ra lọ́dọ̀ rẹ̀ ní seven hundred ten one thousand two thousand five ẹ̀mí ẹ̀mọ ènìyàn ní oró nǹkan méjì wọ́n gbé sí ẹgbẹ́ kóńbẹ̀ ẹgbẹ́ lọ́bọ̀ mi lọ ìta ó di yé wa náà gbogbo àwọn gáàrí tó máa ń kó ọ́rá sí ilẹ̀ tó máa já sí tẹ́sán àwọn òbílẹ̀gbẹ̀ tó máa ti já ní tẹ́sán àwọn ọ̀rọ̀ tán ra wọ́n sì máa tàlé nínú ní ìdá àwọn kan ọ̀gbà mọ́ ní àwọn ọmọ wọn kan kan wá yóò kọ́ gbòòrò fún wa ilé wọn ọ̀ àtìkílógún àwọn náà máa ṣe nù Gbogbo ọwọ́ yìí. <laughs> ọlọ́wọ́ sànúwà 2124 حدثنا ابن عمر قال لا نبي صلى الله عليه وسلم أن يباع طعام إذا اشتراه على توصفيه يسوه ìṣẹ́ ọlọ́sọ́lá ń kọ̀ fún láti ra ta oúnjẹ àbára níbi tá a ti rán náà níbi tá a ti باب ما 50 باب كراهية الشعبي لأصفي السوق باب كيما ريني تنكو تنكو لاني دا كما في عياني لاني دا حديث 2125 حدثنا محمد بن سنان حدثنا فهيل فليح حدثنا هلال ابن عطاء عن عطاء عن يسار عن عطاء بن يسار قال لقيت عبد الله بن عمر عمر بن عاص رضي الله عنه فقلت أخبرني عن صفة النبي صلى الله عليه وسلم في التوراة قال عبد الله عمر عمر بن عاص أني كنت أخبرني من يروين عن صفة النبي صلى الله عليه وسلم في التوراة kí n sọ fún àtàbínú yasar fún mi níròyìn àtàbínú yasar sọ Abdullahi bin Amr bin As fún mi níròyìn annabi sílẹ̀ tó wà nù àtàwọ́rá fún mi níròyìn annabi sílẹ̀ tó wà nù قال عجل أمه سيو والله إنه موصوف في التوراة ببال صفته في القرآن والله بي والله بلون سيرو يعني بجد أنه القرآن bẹ́ẹ̀ náà lọ́wọ́ ṣe ròyìn nù àtàwòrà ìbáàdì sí fífi èè fi kùrán pẹ̀lú àwọn akẹ́nu àwọn sífà nínú kùrán ya ayyuwa nabi lápẹjú ìwọ nabi inna arsalnaka shahidan àwọn láàrin ẹ̀kọ́ máa jẹ́ ẹlẹ́rìí wọ̀bùmọ́ṣẹ́ràn kọ́ máa jẹ́ olùfọ́nà àwọn ènìyàn òdùnú nàbíran kọ́ máa jẹ́ olùkìlọ̀ wọ̀hẹ́rẹ́dàlẹ́lẹ́ ọmọ yìí kọ́ sí máa dábí ò dáàbòbò fáwọn fún ọmọ akọ́ tó mọ́ ká a ń ta abdi dájúdájú ẹrú mi lọ jẹ́ wà ní islam wọ́n rasúlì àti òjíṣẹ́ mi àmẹ́ tó kọ́ mutawakil kí mo sọ ọlọ́kọ́kọ́ máa jẹ́ mutawakil ẹni tó kọ́ lọ́lọ́mà lẹ́yìnká bí wọ́la ti káàrí sí asọ́lá sí ẹjẹ́ tó máa rìn tákùtákù láàrin àwọn ọjà láàrin dááfí obi sẹ́yà ẹnìkan ò ní sí aburú sẹ́lẹ̀ sílẹ̀ nǹkan bí i àti aburú káfún padà wọ́lá kí yá fún ọ̀yẹ́kùsẹ̀l ní máa sàmójú kúrò ní àforíjì níní wọ́lá yẹ gídó hó láwọ́ ọlọ́wọ́ sì kàdé ẹ̀sọ́lọ́ fi kó fẹ́ẹ̀tì ọ̀nà tó ti wọ́n ni ọ̀nà tó ti wọ́n ni bí a ń yẹ kóòlù kánà pé la ilaha illallah ọ̀sẹ́n tí yẹn tó dodo àtọ́lọ́wọ̀ba wọ́n yẹ́fẹ́ olùbí ha ààyò lẹ́nu ọmọya ọlọ́wọ́n fi sí àwọn ojú fọ́ ọlọ́wọ́n fi sojú lójú ọjọ́jọ́ àbára súnmà àwọn ayé títí ti di ọlọ́wọ́n كاباه عبد العزيز ابن عبد كلمة عن الهلال أفاوى عبد العزيز وما بسمت أنا بعديد وبين قال سعيد عن هلال بن عتاء بن سلام بين سعيد بن أكبر هلال وما أسده عتاء ربه ابن سلام قل كل شيء في الجلاف في أعوان فقط الدين ذات السلطة نقطة بين السيف agọlọkọ ẹbá ní ìdá àtàkì wọnú àpò rẹ̀ àti ilẹ̀ ìpànìyàn gọlọkọ́sìn gọlfàá ìdá ní ọfà náà àtàkì wọnú àpò rẹ̀ àti ilẹ̀ ìpànìyàn wọ́lọ́dún alùkáfùlà mọ́lámi yẹ́kùn ẹni tó wọ́n pé ọkọ̀ ẹ̀bá di ẹni ó di ẹwà ilé nípa ní báàbù yìí báàbù ma fi ṣíwá náà kábí báyìí kábí báyìí títí àkàtà ojú tí nígbà kan sọ́wọ́ láti kún ọlọ́ba tí ẹbí sí máa fúrújú ọlọ́ba sọ́wọ́n wọlé àdáàlù kìlámù ọ̀dà àkọ́ ẹmú lọ́mẹ̀rin ẹgbẹ́ kálẹ́ kọ̀ọ̀kan ni ọ̀tọ̀ bí mo ní pé bí mo ní ká ìrìn kà ní ọ̀rọ̀ ìsìn ọlọ́wọ́ fi ń sọ̀rọ̀ سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك láwọn òkú sílọ wọ́n yí àbíjà láti ilẹ̀ ń wá pọ̀ kan wọ́n pé alájí láti fẹ́ iná láti rí wa alaikumus salam àmì tó lọ́wọ́ family planning ni ẹ mọ dáhùn bí ẹni lánàá náà mọ òkú bóyá mistakes wà mẹ ṣẹlẹ àfarama partially ṣẹlẹ ọmọ méjì kìlọ̀ bẹ́ẹ̀ bí àmọ́ ọmọ tí mo bí ìtìtì wáyé ọ̀sá burú mbẹ̀ ó ní àníyàn ìkéré iye báyìí mo fẹ́ bí ọ̀gá ìgbé ya iye àwọn tó lọ́nà mọ́jọ àwọn á lo oògùn àbọ̀ olókùn kí àwọn àjẹkí wọ́n kí yóò àwọn ọmọ náà ilé ìkọ̀sá والله تعالى عالم ودي وعن نعم ó wà lọ ọ̀nà òun wọ́n gbà fi kàrí ẹgbẹ́ ọ̀nà pé ọmọ kẹmọ fẹ́ bí àbọmọ méjì àbọmọ mẹ́rin bí nàìjíríà ló sọ fún yàrí tí ẹgbẹ̀rẹ̀ bí lọ sílẹ̀ ní Ibrahim Rahman mú yàn Ìbílẹ̀ wọn mú ní ọ̀pọ̀ mọ̀ àpúrẹ̀ áútọ́ àti lè. Ọ̀. Òṣèlédé. Àwọn afẹ́kí ìdí ẹ̀kọ́ òṣèlú family plan ní ìpínlẹ̀ ìpínlẹ̀ ọdún ìpínlẹ̀ ní ọdún fẹ́ẹ̀ dúkẹ́ ní ọmọdé kan. And ìyá ọmọ mẹ́ta ń fẹ́ bí ọmọ Ẹlẹ́yìn ọba amúfẹ́. Gbogbo náà ni pé ọmọ mẹ́ta fẹ́ bí ọmọ àmọ́ láti ju yìí ẹni mímọ́ mẹ́ta àbójú mẹ́rin àbójú mẹ́fà wọ́n ní àm bí a fi ń báyìí bẹ́ẹ̀ àwọn yẹn jẹun àti máa bí máa ń gbà yẹn difficult táwọn bí bá ti kéré sí bẹ́ẹ̀ ni push ọmọ wáyé máa ti rọrùn sí bẹ́ẹ̀ ti pàṣẹ máa ní wọ́n lágan ìfẹ́lẹ̀ àwọn tó kàn máa recommend pé bàbá táwọn olówó lẹ́yìn fi stop ní wọ́n fi lo abẹ́rẹ́ àbí kíríkà sí orí yẹn ìsáyúrú mẹ́ wọ́n láwùjọ àlàm náà mẹ́tí mọ́lẹ̀ ìgbẹ̀ jẹ́nẹ́rì tẹ́bá táàpù òkú 20 tí àwọn tó ti wọ bí 45 45 46 lọ bí 50 ẹ̀rọ obìnrin yóò àtẹ́gbé ìtàn àti ìlú lórí 20 menstruation àbílógún wà láti 45 50 chance pé gbogbo ó di ọmọ aláìsí wàhálà very very very àpótí ìpínlẹ̀ òjúmọ́ náà wọ́n ti wàhálà tí ó tẹ̀lé èyí ṣeré èyí tí mo bọ́dí láì bọ́dí bọ́dí bọ́dí ṣe bọ́dí náà ṣe lọ sí ìlú nàìjíríà ẹ wá ní ẹ bá sáǹpù kéèsì sálẹ̀ bí káàmù tó jẹ wọ́n tó yìí. problem kò dágbọ́n lórí èyí òyìn àfáà mi ọmọ ẹwọ ọmọ àwọn sísá wa yìí ìfúsọ láìsí ẹwọ báyìí kìlá lóòótọ́ àfọ́jú ní àmọ́ ní ọdún yé ọmọbìnrin ẹ̀sẹ̀ láìsí bí mẹ́rin láìsí àǹtí ìránṣẹ́ pé sọ fún ọmọ mọ́lóyún fúlàní oyún fúlàní lọ ní ìmọ́ yóò àá kò yé mi kó lóyún fúlàní nínú ọ̀rọ̀ yìí àti wọ́n ní àwọn fúlàní máa dàgbà gan bímọ tí wọ́n dàgbà tó fi wọ́n sì bímọ àwọn lẹ́rù máa ṣe ní rọrùn fún ìwọ́n mọ̀ nípa rẹ̀ níbẹ̀ ni obìnrin là ń sọ̀rọ̀ nǹkan obìnrin oní ẹ̀dá rẹ̀ bó ń pọ̀ rẹ̀ mi ò fẹ́ bẹ́ẹ̀ ni rẹ̀ láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni rẹ̀ ń láti pé omi ọmọ lóyún fúlàní ọmọ lóyún bí ìyá ẹ̀ ń bí bàbá yìí lọ́nà fúlàní wọ́n bá fúrú yìí wọ́n wọ́n ní ọmọ lóyún fúlàní ní bí láwọn wọ́n dìkẹ́ ló gbé gbogbo ìpín kòwé kan mú wa má wa ni máa lè béèrè pé kí lè túmọ̀ wọn ní ọ dàgbà ló fi ní lóyún pé kẹ̀kọ́ lóyún tí wọ́n ti dàgbà láwọn ọmọ ìlànà rẹ̀ fún nǹkan báyẹn tí ẹ máa lo tablet àbí ògùn abẹ́bẹ́ kò fún burú bẹ̀ wọ́n láwùjọ àlà rẹ̀ ó di náà. وعليكم السلام بالله àyè mẹ́kànlẹ̀ ní dàdàm ẹni tí ọ̀dà rùgbà sí tó bá tó wá rẹ̀ tó dà rùgbà sí tí ó ní ó sì rùgbà bí rùgbà bùzúrù àbígbò nìyí àwọn ni ọmọ ọmọ súnà mà ní ọmọ ọmọ súnà ìrògbọ̀nà ẹ̀sìnà súnà ìpàrùngbà sí ẹ̀ kílò olókòrùn tí ń tẹ̀ olókòrùn ògbìlá súnà ni ó díyẹ̀ wà pàápàámù àbámúrúgbà ni ó wà ti ẹ̀dánùgbà sí fine and good wọ́lọ́mà yẹn àmọ́ ẹ̀rọ a máa bú yẹn ilé ìlàbúrú bẹ̀ bí ọba ìsẹ́yìn ọba kanáà ọba nísẹ́yìn gbọ́dọ̀ sí ń bẹ̀rẹ̀ sí pé àti ẹgbẹ́ kẹ̀kẹ́ òdì ọ̀rọ̀ ìmọ̀ dùn mí lọ́la ni wọ́n ló ti yóò ló ti yóò yọ̀ yẹn àwọn tó yẹ fà àwọn tó wọ́n kọ́ bínú sí ni ṣítù business of communication àti gbígbà kídà wọ́n wá gbà eré wọ́n wé lọ́wọ́ nígbà yìí àwọn bí báyìí nínú àwọn báyìí náà ni àbí àwọn ni wọ́n ti kọ́ máa bóoru bàbá wọn wọ́n sẹ́ ọjọ́ ọ̀tá gbogbo ìtẹ̀sílẹ̀ gbígbà kẹ́ ọmọ ìrọ̀dọ̀ ọ̀rọ̀ burúkú ni in fact wọn bá sọ ọdún mọ́sàlàyé fún wọn bọ́ sí kọ̀tí olùsọ di káfẹ́ àbẹ́lẹ́ ìgbà tó sàlàyé fún wọn ní ẹ̀sìn bá sọ yìí ẹ̀sìn máa léwu tí wọ́n rò pé wọ́n rò lásán ni ó di wa yọ̀rọ̀ àṣewò àwọn àkábá yìí bẹ̀ báwa mèsì káká nínú àwọn àfáà ńláńlá ìdáàlà ni mo ti wá àbí mi dúró wá àbí mi dúró ó ní àwọn ìgbà ló lówó lọ́wọ́ fúlàní ó ní owó lọ́wọ́ àwọn kì í yọ zaka kì í yọ zaka so àfáà kan wá wà lù àfáà yẹn wá ń sí wáàzí gan wáàzí ẹ̀ máa ẹ̀ máa kí gan àwọn ọmọ bàbá yẹn wá rẹ̀ kọ́ àwọn bá gbé báwọn tí lọ bí wáàzí àfáà wọ́n organize wọ́n tí àfáà yẹn wá sí wáàzí wájú ilé àwọn bàbá àwọn náà wà gbọ́ wáàzí bọ́ọ̀sì gbogbo wáàzí wà lójú wájú bàbá ní afáàrẹ bàbá náà gbàgà wa ọ̀nà máa ń gbọ́ wáàzì wọ́n gbọ́ wáàzì ọ̀bá yẹn sáà ti wáàzì pàzàká wọ́n ti tún báyìí báyìí ni wọ́n ti wáàzì pàzàká ọ̀bá yẹn bá bú ẹkún bàbá sì yọ pàzàká bá bú ẹkún nítorí wọ́n rò pé wáàzì ti wọ ní lára ni tó wọ́n ní ẹ̀mẹ́jì kan kúrò ní kìjì wọ́n máa lè bá a pètò bàbá ẹ̀yìn àjíkáyì ti pàzàká ẹ̀kọ́ mọ́ pàjù wọ́n ní kí àríkúwà ní ẹwọ ìlara kánà àsìkò ní àà kẹrìkúwà sí ẹgbẹ́ ọwọ́ mi lánìí kí ló gba fáàyẹ lọ́jọ́ bùzúrò nǹkan tó sọnù mo ní bùzúrò nǹkan tó sọnù kí ló gba fáàyẹ wá jọ wọn láti bùzúrò bùzúrò tó ń rí mẹ́rin nípa fúlàní mà ìyẹn ńlá ó di ẹgbẹ́ ọmọdé rí nìyẹn ọlọ́ọ̀bà mẹ́mùsùn wọ́n gbúwà rí yẹn ọlọ́ọ̀bá kó kó tààrù wà ní àwọn ìlòmí ọkàn wọn lè ẹ máa fi súnà ní tìlẹ̀ yẹn ewu lágbà yẹn òdì gbára ọmọ sí nǹkan yẹn ó sì ké ju kó máa fi ti ẹ̀yẹ lọ ẹ bà mí ó di wallahu ta'ala alam wa alaikum salam àbìlà. Ìjọba kan ni ẹ̀rẹ̀ kí wọ́n yẹ kúrò ní kí ẹ̀kí wọ́n yẹ ẹ̀bá ń fi súnà sí ẹ̀yẹ fásitì ní àwọn fáni kàráhàtù sàlátù kàkà mọ̀kẹ́dé wọ̀lfàkùn fásitì kàráhàtù sàlátù kàkà mọ̀kẹ́dé kí bá kí lẹ́yìn bídà kùtà burú mẹ́ ọmọ makurun a ò fẹ́ kí ẹ̀kí wọ́n àfikẹ́ yẹn kìlọ̀ yẹn bọ́yẹ̀ bá kìlọ̀ yẹn yẹn ni ó di yé wa náà lábùjọ wọn fún wàá rí mu ní kígbó mi wàá rí sáàsì kìí kìlọ̀ fún wa ẹni máa mọ́ kìlọ̀ yẹn ó di yé àmọ́ wàá máa burú pé wàá kìlọ̀ yẹn tán wàá sọ̀rọ̀ kí àbí òkìlọ̀ lẹ́yìn wàá dànù kí àbámọ̀ báwọn ó di yé wa. Thank you. Sùfíà ló kọ́ ni àwọn èèyàn kan fọ́nì ó kọ́ ni èèyàn kan Sùfíà àpálára ń yẹ bẹ́ẹ̀ Abu Sùfíà ní alẹ́ nínú àwọn náà padà gba Islam bẹ́ẹ̀ ni Sùfíà ní sáwórí àfẹ́dáadáa ni gán wòlú ọlọ́run ni wàfà mi ó di yíwa náà Allah Allah Allah sàlùwà. وعليكم السلام بالله نعم مم. ilé ìjẹ́ alùsùnà ẹni máa fàtí ìṣẹ́ ìgbòkè sójú àlẹ́ ni a wà ní alùsùnà hajj so yusuf ọlẹ́rìn gbájúmọ́ wáyé báyé o ẹgbẹ́ dáró gbẹ̀ẹ́sì ah mo ní yusuf ẹgbẹ́ ẹ ti dá àjúwà hùn nígbàtí ọjọ́ kìtàlá tàbí láti ìmìnà ọjọ́ kìtàlá lẹ́kùn ní mìnà àbí kìjìlá lẹ́kùn mìnà wá sí ọjọ́ fáínàlì a ń gbẹ̀rẹ̀ láti múra kankan bó ti àwọn ọmọ sọdún yusuf awọ ilé ìbájáde bọ̀rọ̀bọ̀rọ̀ mọ́ ọkọ̀ ìlúbájáde títí láti 1983 mo ti bọ́ lẹ́nu bàbá àwọ́kà jazairi báyìí sí pàrí àwọn àpárò títí láti tí mo ti bọ́ lẹ́nu bàbá yẹn pé ọ̀pọ̀lọpọ̀ wá sí hajj àwọn gan ni wọ́n sọ hajj wọn di ọyẹ iṣẹ́ ìdíjú maburo nínú wọn lọ tó wọ́n sí hajj tẹnu mọ́ wájú ní gẹ́gẹ́ àrùn bọ̀sí ọdẹ máa wọn hujja rẹ̀ wa bẹ́ẹ̀ fẹ́ láti rí pé àwọn ọmọ yóò sì sábà náà ń dẹ́kítà rí kàkàbá yìí tó wà ní kàkàbá ń pè ní aminu kọ́ọ̀sì tó wà ní adínú yusuf àti ẹni ní alùsùn náà ti wà mú nǹkan lè ohun tí ẹni gbogbo yusu. mọ́ra alùsùn náà ti gbẹ́gbọ́n ju tó bá mọ̀lẹ́ fún yusuf náà máa bí ìṣẹ̀sórí ọjọ́ lórí ni adínú yusuf wọ́n á ní àdínú Yusuf báwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ gbà kéèsì ọ̀rọ̀ àdínú Yusuf wọ́n lè sí lòrì sí ìwọ́n tó tẹ̀rí kàgàn ìdánù mà sí wọ́n wo òun lọ́lọ́ sáré sí mi ní ọgbọ́n fún tuntun bọ̀ bá dápọ̀ ìtàkọ́ ìdí ni mo gbọ́ gbọ́ àfọ̀ ọ̀rọ̀ lórí sá ẹ̀rọ gbà rẹ̀ ó di àwọn tọ̀rí kàgàn wọn kà ń gbà kú àwọn afẹ́ àwọn gan kà láti gbogbo wà alórógbà ni ó dàbíra bàbá bàbá akẹ́kọ̀ọ́rì wọ́n sọ fún wọn nìkan pé mọ́jú ó lóun jọ jésù jù wọ́ lọ ó ní gbogbo jésù jẹ́ máa kàn ó máa kàn máa ọlá òtí aláàrẹ̀ náà na mẹ́rí ànábì máa mẹ́rí àtúmọ̀ pè wọ́n yà fọ́tọ̀ rẹ̀ wọ́n yà pẹ̀lú ìjáàbù ni which means àwọn náà máa fi fi ọwọ́ ìjáàbù kí ẹ dẹ́rù gbọ̀n sí ara ẹ̀ tí ó di yé wa Allahu ta'ala alam ìka tó gbọ́dọ̀ dé ọlọ́ọ̀kà láti fọ́ lọ́ba níbi tí ìlà fúrúdì wà lọ́ba sánú wà láàzọ́ kìyàmà subhanaka allahumma wa bihamdika la ilaha anta nastaghfiruka wa